psalm twenty three ni mo ti fẹ́ yọ àkòrí ọ̀rọ̀ yẹ ọ̀rọ̀ yẹ bẹ́ẹ̀ ni ìwé psalm twenty three ẹ bá mi lọ sínú ìwé psalm twenty three. tí àwọn yorùbá máa ń pè ní orin dáfídì. ẹ orin dáfídì orí kẹtàlélógún. ó dà. láti ẹsẹ̀ kìíní rẹ̀ máa wúrọ́ ní olúwa ni olùṣọ́ àgùntàn mi. olúwa ni olùṣọ́ àgùntàn mi. àbí bẹ́ẹ̀ ni. ẹ mo wá fẹ́ béèrè béèrè lọ́wọ́ gbogbo àwọn tó wà nulẹ̀ ta lolùṣọ́ àgùntàn tiẹ̀. Hmm. olúwa lolùṣọ́ àgùntàn tèmi. ó ní ti tèmi náà o. ta lolùṣọ́ àgùntàn tiẹ̀. Hmm torí tí èèyàn bá sí lábẹ́ abẹ́ àkóso olùṣọ́ àgùntàn ó ṣeé ṣe kó jẹ́ pé èèyàn pàdánù àwọn tí olùṣọ́ àgùntàn lè fún ènìyàn hmm. ẹni tí kò bá sí ní abẹ́ òrùlé tó wà ń ta gbagba mm-hmm. ẹ mọ̀ wípé bójò bá rọ̀ òjò á bóòrùn bá ràn á tó bá dẹ̀ di oru. ewu ewu lè wu torí pé òun kò kó àwọn Yorùbá sọ pé òru òru ni ọ̀rọ̀ rìn hmm. so ó máa nípìn inú ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ti wà ní abẹ́ àkóso kan tó bá ti wà ní abẹ́ abẹ́ abẹ́ olùdarí kan lábẹ́ ẹnìkan a rí pé ní ayé tá a wà yìí ìjọba méjì ló wà bẹ́ẹ̀ ìjọba ọlọ́run àti ìjọba sátánì so bí ó bá jẹ́ pé olúwa tó ṣẹ̀dá ayé àti ọ̀run òun olùṣọ́ àgùntàn ti wá ó ní àwọn àwọn tí àwọn kan tó lóyìnbó ń pè ní packages ó sọ nínú ìwé Jeremiah twenty nine verse eleven ó lè mímí èrò tèmi rò sí èrò rere ni àti ti àlàáfíà mhm. kì í ṣe ti láti fún yín ní òpin àti ìrètí tó dára ìyẹn ni olùṣọ́ àgùntàn yẹn nìyẹn hmm. olùṣọ́ àgùntàn ọlọ́run tó ṣẹ̀dá ayé àtọ̀run olùṣọ́ àgùntàn wọn ló dá wa o níbẹ̀ sọ pé ni àgùntàn pápá rẹ̀. ó dáa mọ́mì wa hmm. ẹ jẹ́ kí n sá